والصلاة والسلام على أفضل المرسلين وإمام المتقين وعلى آله وصحبه والتابعين أما بعد أيها المسلمون أيتها المسلمات اتقوا الله في أمور دينكم وأمور دنياكم فإن ربكم قد أمركم بذلك فقال يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة يا عباد الله إن الزمان قد انقلب إن الزمان قد انقلب من الأمن إلى الخوف ومن اليسر إلى العسر ومن الرغد إلى الضيق ذلك كله بتدبير من الله تبارك وتعالى ولكن مهما انقلب الميزان ولكن مهما انقلب ميزان الفرح وتكدر أجواء المرح وتوقف العطاء والمنح فإن المؤمن يطمئن قلبه وينتجم لبه ويرتاح كنه قال تعالى الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب لولا الإيمان يا عباد الله لما نفع ذكر الله القلوب واعلموا أن لب الطمأنينة هو تحقيق الإيمان ووسيلتها ذكر الله تبارك وتعالى يا عباد الله حققوا إيمانكم وتفقدوا شعبه في أنفسكم لتستفيدوا من ذكر ربكم أيها الناس لا تستغربوا من سوء الأحوال وقلة الرزق والأموال مقرونا بكثرة الأعمال وتعدد الأشغال لا تستغربوا من ذلك فإن الدنيا هكذا خلقت تتلون بألوان شكلت وتتقلب بأشكال مزجت ومنذ أن خلق الله أبانا آدم عليه الصلاة والسلام وأهبطه إلى الأرض بدأ الحرب وعم العجب وازداد النصب فأذلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين ثم تلاطمت التحديات وتراكمت التقلبات بنفس الشيطان أجارنا الله منه ثم زاد الطين بلة عندما تصدر الابنان سلبيان لآدم عليه الصلاة والسلام وهما هابيل وقابيل فتصدرا بالتحاسد فقتل أحدهما الآخر ولئن قلت ما سبب قتله لوجدت السبب تافها ولكن الحكم كان مهلكا واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين الحمد لله رب العالمين والصلاة والسلام على رسولنا الأمين وعلى آله وصحبه أجمعين أتقف ولهم أتى الصلاة أتى السلام فنبوى محمد عليه الصلاة والسلام أن انت ولهم وبانا سوى قد انتنا قد انتنا قد kí ọlọ́run tó dára jùlọ àánú ọlọ́run ọba tọ́mọ kanga jùlọ kọlọmọ bá anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ọmọ bá wọn ará ilé wọn àtàwọn sàhábà gbogbo àwọn tá a bá tẹ̀lé ìlànà wọn ila yawmiddin ẹ̀yin mùsùlùmí lọ́kùnrin ẹ̀yin mùsùlùmá lóbìnrin ìdẹ́kàtún tẹ̀síwájú nínú bẹ̀rù ọlọ́run kí ètò ayé wa kó lè bá máa dára sí bákan náà kí ètò ẹ̀sìn wa kó lè bá máa rẹwà sí torí pé olúwa wa wa jalla ó ti pa wá láti ẹ̀bẹ̀ ẹ̀yìn oníyáyọ bẹ́ẹ̀ bá ti bẹ̀rù mi ẹ jíyà ittaqu rabbakum ẹ bẹ̀rù olúwa yín alladhi khalaqakum min nafsin wahida bá a ti pọ̀ tó yìí ẹ̀mí kan lọ́wọ́ ọba kọ́kọ́ dá ẹ wá wo bí ẹ̀mí yẹn ti wá sí ọmọ tá a mọ iye ẹ̀ mọ́ ọlọ́wọ́ ọba nìkan ló mọ iye rẹ̀ ayé gan ti ń káyàn fún ọmọ iye yẹn ṣùgbọ́n lọ́wọ́ ọba ọmọ iye nọ́mbà torí kò lọ́bẹ̀rẹ̀ ẹ̀ńtọ́bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni lóòótọ́ bá a ti wà lánàá bẹ́ẹ̀ kọ́ wà lẹ́yìn wà lọ́wọ́ àmọ́ dájú pé bó o ti wà lónìí náà bẹ́ẹ̀ náà kọ́ lọ́wọ́ lọ́la o òjòrò lánàá àbúrò mú lánàá òjòrò lónìí ọmọ rí pé bẹ́ẹ̀ náà ni àárọ̀ ó tutù ọ̀sán gbóná ó sì lè jẹ́ pé àárọ̀ ó gbóná ọ̀sán tutù ń gbà míì pé ìgbà ti yí padà ò sí bákan náà nǹkan rọrùn díẹ̀ tẹ́lẹ̀ ó le díẹ̀ lọ́jọ́ mẹ́ta yìí àwọn èèyàn rí jẹ díẹ̀ tẹ́lẹ̀ ọ̀dàbẹ̀ ni tó fẹ́ ó ti fẹ́rẹ́ díẹ̀ gbogbo eléyìí pátápátá kì í tọwọ́ ìjọba kankan iṣẹ́ nìkan kan ẹ̀yin náà mú ẹnìdàdí ká kúndìlá owó bí tàbí mi náà máa yàrá ìjọba ìjẹ ẹ lọ́wọ́ máa fi gbogbo nǹkan tá a wí ní àti ọlọ́ni ọlọ́run ọba ní jàre ayé ẹ wá lọ́wọ́ máa wípé kó tí wàá wulẹ̀ kí nǹkan yí padà tó bí nǹkan ti wulẹ̀ kọ́ máa kóró tó lọ́dọ̀ àwọn èèyàn ká bó ti wulẹ̀ kó lé fáwọn èèyàn ká tó bó ti wulẹ̀ kọ́ má bà kọ́ má lè báwọn èèyàn kan tó ẹ lọ mọ̀ wípé ẹ ń bá jẹ́ mọ́mí ní òdodo àdéhùn ọlọ́run bá ní pé tẹ ò ní tàbí tẹ lómi kì ṣe mọ́mí. olúwa wa subhanahu wa ta'ala oní alladhina amanu wa tatma'innu qulubuhum bi dhikrillah gbogbo ẹ bá ṣe yí máa nì lọ́mọ oúnjẹ mélòó fẹ́mi rẹ̀ wípé oúnjẹ tá à ń jẹ yẹn ọjẹ breakfast láàárọ̀ àtàwọn

Ọ kama ma nípa rẹ̀ díẹ̀ otu tún máa lékún ah, ara yín máa na ara yín máa ń na ara yín máa ń. na àmànù ọlọ́wọ́n bá ní gbogbo ẹni tó bá ti fún ẹ̀mí ẹ̀ ló ń jẹ ìmánì tẹ́mẹ̀rẹ̀ ti jẹ. ti wọn ti jẹ wọn zikiri láàyè ń bẹ̀ wọn ọmọ kìbọ̀dọ̀ yìí pé ìmáàní wa ìmáàní gan ni foundation tó gbé zikiri láàyè ọ̀tọ́ tó máa ń mú inú polówó bóhùn bí zikiri ńlá ọlọ́run ní gbogbo ẹ̀ńbà tó ìmáàní kàrí ọba yìí ọkà ọ̀pọ̀lọpọ̀ ọmọ nàìjíríà ọba rẹ̀ pápá ìtúdọ̀ ń gbà tí wàhálà ń bẹ́lẹ̀ lókè ọ̀yà nìkan tí òtútù dọ̀ wá ń bí báyìí ẹnu pa agbọ́lọ́yọ̀ sí ètí yẹn kálukú ọ̀gbádùn wọn bí bàbá rìn báyìí ah kidnapper ni o kidnapper ni o ẹ má tún dá wàhálà sọ́kàn àwọn èèyàn tó ti ń tẹ́lẹ̀ lọ bẹ́ẹ̀ ni ojú ẹ̀ lákàn fi sọ́rí o ṣùgbọ́n ìfikójú náà yọ wàhálà kankan kan kò ní í sinmi bẹ́ẹ̀ ọlọ́wọ́ aláwọ̀n tó ní ìmánì tí nǹkan ti le tó yìí ọkàn ọ̀balẹ̀ máa wò aláwọ̀ tí ọkàn ọ̀balẹ̀ ìpínlẹ̀ ká bá báyìí mọ́tò àánú ṣòro ṣe bọ́ọ̀lọ́ ẹnìkan tó fẹ́ gbé ní ìsìn pé wọ́n á gbọ́mọ lọ́wọ́ èèyàn lè wà ní ẹ̀bá kẹgbẹ́ láti lójú ọ̀nà ewu lè tí ọ́ wọ́n sọ̀spẹ̀tì ẹ wọ́n ti yín ọlọ́run kan tó wọn mà pé irọ́ mà ní. ara ń ta àwọn èèyàn ọ̀wá rẹ̀ tó wá ní imáni olúwa ní alẹ́ ní ilẹ̀ àmàna wà tọ́kùn mà ní olùkọ́ bíi kìlá ìyẹn bá ṣe imáni tí ẹ̀ ọ́ san ṣé àyà ń já pọ̀ bí bó ti yẹ lọ wọ̀lá ìtọ́ bá wà náà tí wọ́n jì gbé tí wọ́n mú bó ti wulẹ̀ ọkọ̀ lè escape rẹ̀ ní ìmáàyì wọ́n ti ń tọ́yẹ kó ṣe nígbà tí ń fi láàyàn ó wà náà ṣẹlẹ̀ ó sì ní fowó gbà á ẹ̀jẹ̀ gbọ́ ẹ̀jẹ̀ wa máa sọ pé gàrí tíra tíra tó ń gbé gàrí tó ń gaari long lọ́wọ́ ó ti ẹ̀ pé góòdù tíra dà ó ní gaari iman yóò ọba rẹ̀ torí pé ó tó fi fọ́kàn rẹ ní fọ́kàn wà rẹ̀. wí ń tọ́yẹ kó wí ojú jáde nù wí ń tọ́yẹ kó wí kó tún sùn lálẹ́. wọ́n pàtàkì báwọn èèyàn kan mọ́ ní kì í ọ̀rọ̀ pé lẹ́yìn bàtà kà táwa náà lù táwa náà àwọn ẹlẹ́rìí tó tún ṣẹlẹ̀ sí ṣẹlẹ̀ kanú àwọn tó súnmọ́ mi jù lọ ó ti díkìrì tó yẹ kó ti lálẹ́ kó tún sùn lálẹ́ ìṣẹ̀lẹ̀ wa ṣẹlẹ̀ ládùúgbò wọn ó nìkan ni wọ́n dá yọ ọ́lẹ̀ sí wọn lọ́dọ̀ ó nìkan ni wọ́n dá yọ sílẹ̀ sí wọn lọ́dọ̀ a sọ pé kó fi ra ẹlẹ̀ fọ́ta sáfọ́ta ṣùgbọ́n lọ sábà ẹni tí ó mọ nọ́mbà ọ̀tá rẹ̀ torí pé tí wọ́n ń pè lọ́ta ó lè mọ́jọ́ta rẹ̀ ẹni tó rò pé kì í sọ̀tà rẹ̀ lè kùnà wallahu a'lamu bí àdá ikùn ọlọ́wọ́ lọ́mọ̀ta ẹni tó wá mọ̀ta ni ní ọmọ ìkẹ́ǹtẹ̀ jama mùsùlùmí fún wa mẹ́rin ní polisi kìíní polisi àní polisi bá rí ọ̀nà àdúrà ló fún ọ pé wọn ò ní dín in o ah, ah. ṣé àdúrà tẹ́ kó tó máa gbé ń òun náà máa ṣàdúrà pé ní jẹun ojú agbé o ọlọ́pàá ń ṣàdúrà bọ̀ mo ti mẹ́ta báwọn ọfẹ́ tọrọ owó ni o Ọlọpàá ti ń gbọ́ nǹkan máa bínú o àwọn ẹgbẹ́ yín ní ọ̀fẹ́ ṣàlẹ́ yín ah God uh, my father my father ẹni ètè father o ah ní jẹun ojú agbé o ń wá ti ṣe subhanallah táwọn ìyẹn lọ́wọ́ àkọ́kà ẹni tó jẹ sí pé bábá jiyàn gbé ìjọba gan ọ̀mùdí ọwà ti sọ ìjọba wọ́n ti sọ ìjọba wọ́n ti sọ ìjọba ẹni tó jọba tún sọ wọn ò kí ìjọba má torí pé kínní ti kọjá kínní agbára wọn wà ìjọba àníjọba wọn ti tọ́ di ńdọ́jọba látara wàhálà tó ń bá yìí kí lọ́wọ́ àlọ́ba ẹni tíjọba ṣe ìjọba lọ́lọ́ba Allahu àìsàn ọ̀jẹ̀ àwọn ẹni aláàbìsí kiri láàyè olùkúlù bọ̀ lọ bọ̀ lọ́wọ́ yẹnu ọwọ́ táwọn náà kọ́ wa sallallahu alaihi wa sallam. wọ́n ní obìnrin rẹ̀ àwọn afá pọ̀ nínú mọ́tàlásí báyìí mọ́wà fẹ́mi mọ́ mo ti ní àwọn ọmọ kí wọ́n pọ̀ nílẹ̀ mú kan kò sí nǹkan àdá olóhùn ó ń bá irú àtiwé kọ́kọ́ fún ẹ tàbí kó tú ibi tó bá wà fún ẹ wọ́n fi jáde nílé rẹ̀ máa wù wọ́n máa lọ́ntì ẹ̀ wọ́n máa bọ̀ nǹkan kan ní ọ̀ ò ní nǹkan kan tó ń lò ju ọba tó ní àwọn tí wọ́n fẹ́ ṣe ṣùgbọ́n wọ́n tó fẹ́ bẹ́ẹ̀ bàbá ti fọ́ bá tó ní wọ́n sọ̀rọ̀ wọ́n á kọ́ máa ń bí wọn pé káì ẹ̀yí padà ẹ̀gbọ́dọ̀ ti bẹ́ẹ̀. náà nítorí pé wàá sí ni pé ẹja padà síbi imáàni ọkàn ó lè bá a balẹ̀ ọlọ́run tó kàn wọ́ balẹ̀ o. tọ́ba jẹ imáàni rẹ o tọ́ba jẹ pé ó ń lọ lẹ̀ o ti ń sun méwu nìyẹn ọkàn rẹ á balẹ̀. tọ́ba jẹ imáàni rẹ tí bá ń dàgbà sókè o ti ń jìnnà sí wu nìyẹn ọkàn rẹ ó ti máa balẹ̀ kò sí nǹkan tá a lè fi sọ́ra wa lọ́kàbà rẹ̀ bíi dìkìrù lọ àìlọ́. àwọn ìjọba tó ń sáwá bá wà fa ọ̀gbọ́bà ní ètò ìjálà bí o mo a máa pè ní ẹlẹ́gbẹ́ a máa pè nígbà míì pé àwọn òní òní òní hàn tí kankan tó gbà lọ́wọ́ ti mú dóun kí o dédé ọ̀la máa wí báyìí wọ́n yọ̀ bí a ti ń wí o ìkẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni nígbà tí gbàgbọ́ pé yóò rí bẹ́ẹ̀ ẹni tó sì fi rán wa tọ́lọ́run fi rán sí àná tó fi rán sí wa níta náà bọ̀ Muhammad sallallahu alaihi sẹ́lẹ̀ ó ti sàṣírí ẹ̀ pé yóò rí bẹ́ẹ̀ ni. táwọn aláwọ̀ àlọ́ máa sọ pé àwọn ni wọ́n gbọ́ rẹ̀ aláàbẹ̀bẹ̀ kiri dáhùn sọ à ń pè wá á padà síbi ẹ̀sìn ọlọ́run tọ́rọ̀ bá rí bó ṣe rí bí òrí báyìí náà ọlọ́run lọ́yà máa ṣe mọ bí ẹ̀rù ọlọ́run ọba tiẹ̀ kọ́ ó yẹ kẹ́rù gbogbo wàhálà yìí ọkọ̀ kó tiẹ̀ lọ kó torí wàhálà yìí lọ́kọ́ lọ́hùn ẹlòmíì ìbòrò yìí máa jẹ́ kó padà sọ́dọ̀ ọlọ́run àdánwò lọ́lọ́run mú wa bá tóbi dẹni ọlọ́run ẹlòmíì bí ọ̀bà ládàáwò ká mọ́ lọ subhanahu wa ta'ala ẹjẹ́ àkáǹtì gbogbo tí ń ṣẹlẹ̀ sí pé ọlọ́run fẹ́ dá wa padà sọ́sẹ̀ káwa náà wá lọ ká padà pé a ti dé o ọlọ́run wọlọ́ọ́lá wa ó àkàpà lílara wa ó jàmáà mùsùlùmí ẹ̀yin olóríire mùsùlùmí ẹ̀yin ẹni ìbùkún tẹ̀wá sí tẹ̀wá sí jọmọ́ àlẹ́ nù ẹ lọ́ọ́ mọ̀ wípé gbogbo bí nǹkan ti wá rí yìí gbogbo gbogbo olúkú mùsùlùmí ẹ wá lọ mọ yín pé kò yẹ kó tún máa bọ̀ náà bákan náà ọkọ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kan tí wọ́n ń ṣe tiẹ̀ Ọlọ́run ti ń là wọn lọ ìtẹ́lẹ̀tẹ́lẹ̀ kan wọ́n wá fílẹ̀ ká ìtàbára rẹ̀ ẹni tó tẹ́lẹ̀ lọ́yọ̀ state lásán ọmọ ń tẹ́ ń pè láyé lọ́ba níjọ́ tó lọ́n ti dá ayé bó ti dá nìyẹn a máa kó inú ewu kan bọ́ sínú kí bọ́ sínú ewu míì ni ó lọ́n ti sáyé nìyẹn tí wàá ní wàhálà bílí wọn ọ̀bá ní bí ilé wà tutù níní látòkè délẹ̀ rọ̀nì gbàgbé ẹ̀ táyì wọnú sàárè bá ti máa lónìí ní fi parí ó ti máa rí wọ́n ní máa fẹ́ lọ́nkọ́ làwọn fóun bí àwọn ewu tí ó kàrí bá nù yóò máa tẹlẹ̀ náà ni bọ́lá ń ti ká ayé nìyẹn ẹ wá lọ́mọ tó ń tẹ́ tó ló wá ti dá ayé ló ti mà sájà ẹ̀ ó ti lò pọ̀ àdàlú láyé tí wọ́n bá ní kí lọ́pọ̀ láyé tó orí ní àbí fìtínà fìtínà lọ́pọ̀ jùlọ ní ọ̀sọ́ máa dámọ̀ bàbá sì lọ máa dámọ̀ náà ọmọ náà lọ́pọ̀ jù nígbà ọmọ náà bá pọ̀ jù fìtínà pọ̀ jù àjọ ọ̀pọ̀ jù fìtínà lọ́pọ̀ jù bọ́ bá ń tajà lọ́jà gbogbo àwọn akẹjọ́ ń tajà lẹ́gbẹ̀ẹ́ ara yín ọ̀tàlẹ́ mà sí. ètò léwu jù wá làáfà gan ẹjọ́ kí Kùránì ẹjọ́ kó hadith àwọn sì ní wọn máa gbógun tira wọn. àfa àtàfà bíṣọ̀ ọ̀bà ní lóyàn àfa àtàfà rẹ̀ kọ́ mọ́ lójú ah, ah, ìjọ ọlọ́run ló ń ṣe ìjọ ọlọ́run lèmi náà ń ṣe kí wọ́n á ní wàhálà ń bẹ̀ àwọn ni wọ́n ń jà jù láti láéláé ní òkè iṣẹ́ ìṣẹ́ lọ́ka ìṣẹ́ náà Buhari bó ló ti kú òláyé lọ́ka ìtàn ìmáàmù ahmed báwo ni wọ́n ti dẹ́wọ̀n lọ́ka ìtàn ibnu taymiya rahimahumullahu jami'an lọ́ka ìtàn wọn àwọn olóṣùn wọn dẹ́wọ̀n àwọn ẹgbẹ́ wa náà ni. Ah, kùránì yẹ kọ́rọ̀ wọn àti àdìsí wọn lọ mọ̀ pé tọ̀bí àti dúníyà yẹ lẹ́sẹ̀ náà làbàjẹ́. ó lọ́n ti dáyé lọ́jọ́ kó wí ni àwọn fọ́ọ̀lù nínú nǹkan táwọn ọmọ ọ̀tá láwàá sọ fún ọ̀dọ́ wa dúró lóde bàbá bàbá pa ọmọ ẹ̀ nítorí òjò ọmọ pa bàbá ẹ̀ nítorí òjò kì í sí ìmọ̀tọ́ bá rí o oníṣòwò yóò máa sàṣẹ́ńtọ́ wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ torí owó ọ̀gá ilé iṣẹ́ yóò máa lórí ọmọ tó wà lábẹ́ rẹ̀ torí ayé ọmọ abẹ́ ọmọ abẹ́ rẹ̀ yóò máa wá kí ọ̀gá oṣùkú torí ipò tiẹ̀ náà bọ́ọ̀lù ti dáyé nìyẹn wọ́n ní kọ́ kàmọ́ pé àkàdà khalaqa Allahu báyìí lọ́lọ́run ti jẹ́ káfá ti máa bọ́lọ́run ti dá nǹkan àní máa ṣe ìmọ̀ pọ̀ àkàmọ́ òfin yà ó tún dé díẹ̀ nìyẹn ayé yọ kọ́lọ̀ ẹ̀ nìyẹn ayé máa yọ kọ́lọ̀ ni kọ́lọ̀ tó yọ nísìn tó máa òtún yọ òtún yọ bá ti máa lò nìyẹn wọ́n ní kọ́ kà máa ṣe aláàbì lá máa yẹn lọ ìdí kò iye tó ti dá kó nu àlìjánná wà lórí ilẹ̀ tẹ́rí ilẹ̀ ń tẹ̀ mọ́lẹ̀ tẹ́sẹ̀ rẹ ọba tẹ ìpẹ̀ mọ́lẹ̀ lóru ní hùwà ètò tẹ́sẹ̀ rẹ ọba kan ilẹ̀ lẹ́yìn lóru ní hùwà ètò ṣùgbọ́n bá ń ju àwọn lọ ni kò sọ ma ádámà tí ń lórí ilẹ̀ jésù ò nílò ṣùgbọ́n ló yàtọ̀ àwọn níwọ̀n ń bó bá ti sin lọ́n tó bẹ́ẹ̀ nílò ìṣù yóò ti kiri fọ̀fọ̀ kò nílò ọ́ yọ̀rọ̀ ni ò kò nílò ọ́ tú dànù ìpò ẹ̀dá ń tẹ̀ mọ́lẹ̀ ọ̀hún tó bá ti lè fẹsẹ̀ kàn báyìí tó ń tẹ̀ báyìí yóò lù ọ́. ọlọ́run ọba ńgbà tí ó dé anábì wa Adam wa alẹ́ sọ̀rọ̀ onítọ́kálẹ̀ ọ̀pọ̀ ìnáwó ádámà sọ̀kalẹ̀ ádámà ní ń bá sọ̀rọ̀ náà ayà ṣùgbọ́n ọlọ́run òkú mi kan ni mò ń bá bọ̀ pé èyí ti bọ́ èyí ti tu àtiwá àti gbogbo àwọn ọmọdéwọ́mọ tó yìí èyí ti tu ẹ̀sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ ti ń sọ̀kalẹ̀ náà ní kẹ́ẹ̀sì máa mú kinní kan lọ báàbùkún lè bá àfin àdú báàbùkún ní wàhálà báàbùkún lè bá àfin àdú wọ́n fámìlì rẹ̀ tẹ́ẹ̀ jà ní èṣù nínú. fámìlì wo ni bẹ ọjà mẹ ọkọ àjàwò wo ni wọn ọjà bàbá àtọmọ wo ni wọn èjà ọgá àtọmọ ni wọn kí ni ni ní ìmọ̀mọ́ ọjà tí èjì kẹ bájá ẹ bájá ń bẹ àti ọlọ́run kan níbo jẹ́ náà ní ẹ máa sọ̀tà ìjọ́ta kan lè gbogbo wa bá ti jókòó yìí kọ̀sẹ́ni tí ò lọ́kàn rẹ̀ ọ wá lè kéré o ó sì lè tóbi <laughs> kò sí ní kékeré kan wà lọ lọ́tà yìí kò gbọ́dọ̀ má ti mú ọlọ́ni bá lè gbogbo yín ni ọ̀tún àti ẹ máa fà á lára wa yìí nǹkan àkọ́kọ́ nù níbi tó nílò ní bàrá àti ànábì wa ádámù àrí ìsàlátù àti ẹ̀fà ha ìyá wa Hawa gbogbo méjèèjì yẹn lọ́lọ́ ní bá àbùkọ́ mi bá àwọn àti ọ̀tá lẹ́nu ọ̀tá gbégbá gbégbá síra ẹni ó lè tẹ̀lẹ̀ ọ̀tá yàdá yàdá síra ẹni ó lè tẹ̀lẹ̀ ọ̀tá kidnapping ó lè tẹ̀lẹ̀ gbogbo ọ̀ràn ọ̀tá tó ń wò ní yóò ti máa lọ nìyẹn o ìka àkọ́kọ́ mi nínú àwọn nǹkan tá a fi máa fi pinrinlẹ̀ fi bẹ́ẹ̀ lórí ìtàn ọmọ méjì tí ànábì wa Adam àríkọ́lá àti òṣèlám tó bí ìtàn fi yé wa nínú ìtura ilé yá wípé ó bí àwọn kan láàrin gan náà ó sì bí àwọn kan sí orílẹ̀ ayé ní kúkúrú àwọn ọmọ méjèèjì Habil àti Kabil ìkànnì wọn pàtó jù ọmọ bàbá kan náà ọmọ ìyá kan náà bàbá ń bẹ láyé ìyá sì ń bẹ láyé aláhùn ọmọ pé ilẹ̀ yorùbá tí bàbá bá ti kú tí àbá ti kú tí ẹ̀gbọ́n àtàbúrò bá para wọn á kò tiẹ̀ san díẹ̀ ṣùgbọ́n tí bàbá àti àbá ń bẹ láyé tẹ́gbọ́n àtàbúrò bá para wọn wọ́n ti pa bàbá àtìyà bàbá àtìyà ìbànújẹ́ yẹn ni wọ́n pa wọ́n tí èkó láyé ah! ẹ wá gba wọn ooo ẹ wá gba wọn ooo ẹ máa nǹkan بعضكم لبعض عدو hábílà àti kọ́bílù ìbejì làwọn méjèèjì ṣùgbọ́tọ̀tọ̀ ní inú wọn bá wáyé hábílà bá kan wá ọgbọ́bìnrin kan wá kọ́bílà náà bá obìnrin kan wá òun kílè mú pé ẹni tó kó wọn torí tẹ̀rí àtọ́lọ́mùtọ́ náà tọ́lọ́mù yọ̀ ọ̀gá fún àtàtọ̀ ajá màálì sọ̀rọ̀ àti mọ̀tẹ́lá ni pé tẹ bá bí ma méjì báyìí ìbejì méjì lẹ́ẹ̀ máa bí o ọkùnrin kan obìnrin kan obìnrin kan ọkùnrin kan obìnrin tí ìbejì kejì ni ó fẹ́ ọkùnrin ti ìbejì kéní bẹ́ẹ̀ náà ni kejì náà ti pẹ̀lú kejì hábìlà wa dé kọ́bìlù dé wọ́n jọ níyà wọ́n jọ lóbìnrin lẹ́gbẹ̀ẹ́ ara wọn anábì ádámù wá jíṣẹ́ ọlọ́run kan jọ ọlọ́run ní báyìí ní kẹ́ẹ̀sì àrí sọ̀rọ̀ àkókò sẹ́lá wọ́n fẹ́ ọmọ akínní wọn náà fẹ́ èkejì rẹ̀ wọ̀ akọ́bìlà yarí pé kó ṣe bóòlù fi jẹ́ níjọ́ tó ń jọ wáyé ń fáyìn ju ti ìdí kan ábílà ábílà tó bá wáyé ń táyé ábílà kọ̀ tó táyé òun kábílà kílẹ̀ ń tọ́jú. Ah, bàbá ń sọ òfin ọlọ́run bí ọba sófin ọlọ́run gan-an bí wọn bá ń bọ́ ma sọ̀rọ̀ kí ni ìpìlẹ̀ kò sí ọgbọ́n ni bàbá ń jí sí ọlọ́run fún wọn ọbìlà yá sí olóhùn ọgbà ńlá bàbá wa ní sùúrù bàbá wa ní ọlọ́run ní kẹsì ìjọsìn ẹni tí wọn bá gba ìjọsìn rẹ̀ nù ní méjèèjì sàrà tọ́lọ̀ bá gba sàrà rẹ̀ náà méjèèjì òun ni yọ pé ìtọ́ rẹ̀ wà jù agreement tẹ́lẹ̀ ni. bàbá òsì lo agbára ọfẹ kí píìsì ọwáyé ló fi jẹ́ sí gbogbo wa náà ẹ̀kọ́ wà ń bẹ ẹ̀kọ́ kì í láwa yẹn kì í sáàyè láwa ṣùgbọ́n nǹkan pọ̀ ń bẹ. anábì Ádámù alayhi salatu ní ẹmú nǹkan ti pé olóko jẹ òun kálukú wọn mú nǹkan tí òfin sin lọ́hùn wa bí kálukú bá ti bàbàrọ̀ ọlọ́run tó bẹ̀rẹ̀ lọ́hùn ti gbẹ̀sẹ̀ lọ́wọ́ rẹ̀. kọ́bílà ọlọ́ọ̀ mú àgbàdo nǹkan kan nǹkan kú rẹ̀ ètí ọ̀dà tó nǹkan. òyìnbá nígbà tí ìṣepọ̀ lọ́hùn ó kú jẹ́ eh, ilé náà ti lọ́ ó gbé wa. hábìl òun mú ẹran ọ̀sìn ẹ̀ tó tóbi dáadáa àwọn kánímọ̀ àlùmọ́tì lágbo ní àlùmíhìn tó sára jọ̀bọ̀jọ̀bọ̀ náà ló mú wa àti habil àti kọ́bìl àtànẹ́bì wa adam àríṣọ́láṣọ́ ìṣẹ́lá ó dorí òkè wọn lọ gbé síbẹ̀ nígbà náà ọ̀tẹ́ńtì ọ̀jẹ́ sẹ́nu pé ní ìsìn ìyẹn ti wà nílẹ̀ lábẹ́ bí wàá jẹ sàrà ta ní ọ̀rọ̀ àwọn jẹ́ wọn ò tí ì jẹ́rú nǹkan bá nìkan nínú òfin tiwọn ó ní nǹkan ọ̀gbọ́dọ̀ jẹ́ ńlẹ̀ nínú òfin ìṣẹ̀rí àwọn wọn wá gbé lọ sókè ànábì adam wa dúró àti kọ́bìlà àti habil wọn jọ dúró síra wọn kọ́bìlà ju habil lọ lọ́dún oṣù nínú ìtàn ẹni ọmọ burúkú nínú wọn àméjèèjì yẹn ó ju ọmọ rẹ̀ lọ lọ́jọ́ orí oní àkọ́kọ́ bí wọn tó bí Habil wọn wá jọ dúró wọn ń wo sàrà tí wọn gbé kalẹ̀ àtẹrà àti nǹkan ọ̀sìn àti nǹkan oko tí wọn gbé kalẹ̀ iná ni máa ń mú sàrà ń gbà náà wọn wá ń retí pé Ọlọ́run o wọn ti gbé wá báyìí o wọn ti gbé sàrà àwọn wa o báwa gbà lọ́wọ́ wọn o. ọlọ́run wa gba ti ẹlẹ́ran torí pé ẹ̀dá ọmọ pọ̀ ó sì bẹ̀rù ọlọ́run ọlọ́run ọ̀wá gba ti kọ́bílà torí pé kéńté ọmọ ni wọn gbà àìwá wọn gbà ọ̀hún ọba tó ọmọ jẹ tètè yóò fi ṣe àwàdà nù yóò fi ṣe àwàdà nù ni wọn ti darí ọba ń lé mẹ́fà mẹ́wàá pé láéláé ní tó wọ́n fẹ́ ló wọ́n fẹ́ ní tó wọ́n fẹ́ ló wọ́n fẹ́ o ọmọ ìyá kan náà ọmọ bàbá kan náà nípa rí láì sí nǹkan kan láì ní láì ní wíṣà ó kọ wá bí kòrán ti wá nù ó ní fatókò bí làmì ní àhádì ìmọ̀ wàhálà mu yóò ta kọ́ bẹ́ẹ̀ àhà ó ní ọlọ́wọ́n ọba wa gbàtẹ́nìkan ọgbàtẹ́nìkejì ọgbàtàrà àtẹ́nìkan ọgbàtàrà àtẹ́nìkejì. ẹ̀wà àmọ́gbà lọ́wọ́ rẹ̀ yẹn ọwá sọ pé kọ́ọ̀lù ọwá sọ pé láàkótó lánàkì ọ̀dà ń gbà náà kò sí kankan ẹgbẹ́ òǹbẹ láyé ọjọ́ kan máa dábàá pọ̀ fẹ́ẹ́ kejì máa ń yanjú ẹ ẹ̀rẹ̀ ló fi wà ní àdìjà náà lọ́wọ́ sọ̀rọ̀ wà rẹ̀ wọ́n ní kò sẹ́ni tó ẹni tó fọ́ pààyàn láyé nínú ọmọ rípò ńlọ ṣe súnà rẹ̀ òun lọ dálẹ̀ ah bí bá pa àyàn nítorí bó náà fẹ́ pa ọ ọmọ ẹni tá pa yìí ó ní làyín nínú ọrụ áyà yẹn làyín bàtà pa ọba tiẹ̀ pa ọ́ o níbẹ̀ ọlọ́run pé bàbá wọn ti kọ́ wa pé ni tí wọ́n máa tó ọmọ ìyá ọmọ bàbá mi ni a para wọn ẹ bá béèrè pé kí lábàtí wọn para wọn kì í máa ti torí nǹkan gidi gata torí pé eléyìí obìnrin yìí fáìn obìnrin eléyìí obìnrin eléyìí pé nítorí gbọ́gbọ́ ẹ o pé a yàwó tó fáìn ni mo fẹ́ wọ́n jà ìwọ ni wọ́n ń yà wọlé lórí ilẹ̀ ayé pé lágbájá àti lágbájá wọ́n ń jà para wọn kí ni tuntun mú jáde fún lábájá àti lábájá wọ́n ń jà sí òṣèlú ilé ìfẹ́ jẹ gómìnà ilé ìfẹ́ jẹ wọ́n ń para wọn wọ́n lè para wọn lẹ́ẹ̀mẹ́wàá ń tí wọn ebi ipò ayé ni obìnrin lásán àwọn ilé ìpara wọn kí n tó tó bẹ́ẹ̀ wọ́n lọ yan aya kìlà bá jámánù pátì kan níka kankan wọ́n pàdánù kí n tó tó bẹ́ẹ̀ kí lọ́ọ̀ká wọlé rí àní ẹni tí àwọn ọmọ àkọ́kọ́ tọ́lọ́n kọ́kọ́ já lẹ́yìn ànábìwá ádámù wọ́n para wọn náà wọ́n ní kọ́ sọ́ra kọ́ mọ́sí ní ẹgbẹ́ gbẹ́gbẹ́ ti ń pààyàn kó o sì máa bẹ lọ́run kọ́ mọ̀sí ọlẹ́ni tí wọ́n wà kidnap àti wọ́n padà nítorí máa fi nìyẹn ṣùgbọ́n gbogbo ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ yìí mákàyà rẹ sókè o níta fẹ́ mú jáde fún ara rẹ mákàyà rẹ sókè fọkàn rẹ balẹ̀ máa rẹ lọ ti kó ti kó torí gbogbo ti rí gbogbo lóko ẹ má jẹ́ wá ẹ má jẹ́ ká lù sí ká má lè tẹ́ wa ẹlòmíì ẹlòmíì lójú ìtìjọ ọwọ́ ó ń ṣiṣẹ́ ṣe nítorí wàhálà ayé ti ń tẹ̀lẹ̀ à ó tún kó bára rẹ nìyẹn ó ṣiṣẹ́ o òṣìṣẹ́ ṣe ayé ń yí padà ń tiẹ̀ lọ́n tiẹ̀ nìyẹn. ọmọ ilé ẹ̀kọ́ kò rí títí àkà mọ́ kò rí ìwé kádàrá mọ́ ń bẹ́tẹ̀ kàwé ẹ́ ọmọ tó ní wọ́n tó ní láti fi ní àbáwọn yàn kádàrá díkà bọ́lọ̀ ń ti sáyé mi máa fún ẹ̀ ń sinmi jẹun kọ́ wọnú ẹ jẹun kọ́ wọnú ẹ bọ́lọ̀ ń ti sáyé nìyẹn bí nǹkan ti dàrú tó yìí alágbára ní ọ̀ wọ́n jẹ́ kí wọ́n dàrú ń bẹ̀ bí nǹkan ti pòórá àwọn èèyàn tó yìí má pòórá àwọn àbẹ̀ náà lóògùn ẹ ti dojúkọdù yìí má jẹ́ káyé táwọn dojúkọdù ọlọ́wọ́ wa lóògùn ẹ ti dàbí pé kò tiẹ̀ ó dúdú tá biribiri báyìí wọ́n fi mọ́lẹ̀ ti ti wọ́n ọlọ́wọ́ wa yá adájọ́ ayọ̀ ní ìkìlọ́n nípa àwọn dáhùn ìwò wa bá ní àwọn mùsùlùmí ní orílẹ̀-èdè tá wà yìí ọlọ́nkọ́ bá mú àmì òun náà kú gbogbo àwọn tí ìpayà bá ọlọ́nba mú ìpayà náà kú fún wa gbogbo àwa tó lọ́n fún wa nífọ̀kàbalẹ̀ ọlọ́run fún àwa láyà o gbogbo aláìsàn ọlọ́run bá wa fún wa lálàáfíà gbogbo olòṣì ọlọ́run bá wa rọ̀ wọ́n lọ́rọ̀ gbogbo ọ̀lẹ ọlọ́run bá wa fún wa gbogbo ẹni tí ọ̀rọ̀ máa bí ọlọ́run fún wa bí gbogbo kíkálukú ti níṣòro sí ọlọ́run bá náà kó يا ذا الجلال والإكرام يا رب العالمين صلى الله وسلم على نبينا